الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته بدر الشريعة أبلا قنبة من برنامج eléyìí tó ṣe àwọn ìgbà lọ́wọ́ ẹnikẹ́ni ìbá àtọkùnrin ìbá àtọbìnrin níbi àtisọ wípé ìdíwọ́ àìlójú àìláyè ńlá jẹ ńlá hàn lọ́kọ̀ dínà mi láti wá ìmọ̀ nípa rẹ̀ ọ̀ràn àyàn ló jẹ́ lórí gbogbo ẹni tó bá ní ìsìláàmù eléyìí tí ń ṣe lẹ́sìn tó wá ìmọ̀ nípa rẹ̀. Abala eléyìí téèyàn bá ti mọ̀ nípa rẹ̀ láti gbà téèyàn ti wà ní kékeré. Àwáwí òsè fún ẹnikẹ́ni láti sọ pé dídàgbà tí mo dàgbà tí tó máa bẹ̀rẹ̀ mi ò jẹ́ kí ayọ̀ wà fún mi láti ṣe. Nítorí pé téèyàn bá mọ̀ nípa rẹ̀ òsì bẹ́ẹ̀ ti fẹ́ sẹ́sìn tó lọ àná kò sì tí ò lè ṣe. yọkọ̀ máa ṣe láti dànù lásán ni yọkọ̀ máa ṣe láti bára gbóná lásán ni. ọgbà tó kọ ọ̀nà náà gbogbo tó ní nítorí ẹ̀ nítorí pé sẹ́ńsì tètè ní padà jẹ́ pé mẹ́rin mo parí ẹ̀ ìjọba gba kí n ná gbogbo tí mo ní kò léwọ̀. nítorí pé gbogbo tó ní ẹ̀ torí kó tù wá láyé náà wọn náà mọ̀ pé tọ́ bá lọ òní mú kankan lọ́sibí kankan níjọ́ tó wá gbára rẹ̀ là ìwọ ìwọ tó wá ní ayé tó mú kankan wá lọ́gbọ́n wa ń ná gbogbo tó orí fún ìgbà tó dé ní ayé nítorí ibi tó ń lọ kọ́ ọba tèké kò léwọ̀ torí ẹ̀ ní ọ̀ràn ẹ̀ ló jẹ́ kí oníkálukú wa bá wọ́nà nípa abala ń tà lè fi ojúlówó ẹ̀sìn àyàfi ká nímọ̀ nípa dáàbò ojúlówó ẹ̀sìn yìí. Hmm. ká nímọ̀ nípa tí ojúlówó ẹ̀sìn ò lè ṣeé ṣe láì mọ̀ nípa rẹ̀ ọ̀ràn ẹ̀yàn ni. kò tó kí ẹ̀ka máa fi à ibi tí ìwà ìdágbàdé láti ṣe lọ́mọ kẹ́kọ̀ọ́ nípa báwo ni àti ṣèkà báwo ni àti ṣàwò yóò máa tójú sí yẹn tójú òsì ní tí ọ̀la ti rọjà lánàá tó bá sọ wípé à níbi tí mo dàgbà dé yìí báwa fẹ́ lò mí kò síbi tẹ́nìkan dàgbà dé tọ́lẹ́tọ̀ sí ná tó lọ mí ní kán pàwọ̀ mi torí ẹ̀ káyọ̀ sanra wa jẹ káyọ̀ pàtùkù wa ṣòfò nítorí pé nígbà tí oníkálukú ọba lọ yọ lọ pẹ̀lú òun ọbẹ̀ ìjọ torí sẹ́ni. ẹjọ́ sì torí sẹ́yìn ọ̀nà ni ó ti sálà tó fi gbára rẹ níbi tó gbára rẹ ọ̀pọ̀lọpọ̀ ó lè máa wò pé kí ló ń fẹ́ wá sí ilé kí ó gbà yìí ọ̀lọ́ lé kí ó lèpòdépò kọ́ kẹ́kọ̀ọ́ nípa tó fi òtún láti tó fi ike ó yẹ ọ́ nínú táwí náà ti eré bí ẹ̀fẹ̀. bí àdáwò bí àgbákò náà lọ bá ká ní gbèsè ayé rẹ kí ló ń pẹ́ òwúlò fún ọ̀dọ̀ bá kú ọ̀dà rẹ̀ ọ̀dà rẹ̀ mà eré làwọn èèyàn gbé fún ọ̀dà eré ni wọ́n pè ẹ̀sìn nítorí pé nígbà tó bá dé ibi tó lọ wọ́n padà rí pé yẹ láti bí ọkàn ọdún tó tó ti tó pé ọ̀n tẹ̀sí ṣùgbọ́n ò lè tó gbogbo ẹ̀sìn tó ń yan òkú lọ́jà ní àlùwàdàkùn mẹ́jọ káfọ́ ojúṣun ọjà tó torí ti ẹlẹ́yìn tó ọ̀la tó sì wá di kéwù ọ̀rọ̀ lọ́mọ sọ̀rọ̀ ọ̀wọ́ wọn máa kọ́ lẹ́sìn lọ́mọ lè tó kò bẹ̀. ètò ojú kánú ètò mo fi síwájú pọ̀ dákun mú wọn sáré rẹ̀ lójú ọkàn amáyín sáré rẹ̀ àìrójú mẹ́jẹ̀kọ́ mẹ́jẹ̀kọ́ mẹ́jẹ̀kọ́ ráyè nínú sáré rẹ̀ ọmọ èèyàn tó lọ yọ padà dín kánú yọ lọ yọ padà máa kábàámà gbogbo wọn gbogbo wọn gbogbo ẹ̀ka jẹ́ wọn náà ló kóra wọn lọ́wọ́ ọ̀padà mọ gbogbo kàkà rírì rẹ̀ ọ̀padà mẹ́tẹ́ wọn ọ̀padà mọ gbogbo ẹ̀kẹ́ tàn jẹ́ níjọ́ yẹn bí mọ́tútù mọ́tútù yọ̀ọ́ bẹ́ẹ̀ni bọ́ọ̀gà náà ti gbà fún dípò lè mọ́tútù ọba àkọ́kọ́ fi fún ọ olú ẹlẹ́dàá tó tó ọ láti rí bẹ́ẹ̀ pé o lè fi ara rẹ lọ́wọ́ láti kọ́ nípa bẹ́ẹ̀ kọ́ kọ́ ń pa rẹ̀ òsì gbogbo ẹ̀ láàrin gbogbo ẹ̀ ti mọ̀ ọ́ lọ́wọ́ ìjà ìdílé àwọn náà ti dàgbà dáadáa díẹ̀ torí pé ikú kì í fi tọmọdé ṣe fi ti dàgbà sí ṣùgbọ́n nínú oríire ayé àti màmá àtàn dàgbà púpọ̀ àwọn súnmọ́ wọ́n súnmọ́ ti kú ọ̀dà tó bá rí wọn súnmọ́ ti kú sípàlẹ̀ máa ní ẹ̀rẹ́ kọ́kọ́ ẹ̀rẹ́ kọ́kọ́ wọn náà ló ti máa gbọ́ fúdì tọ́nà sórí ibi láńkọ́kọ́ lọ́dọ̀ òjòjò kù tó ń ronú ọ̀rọ̀ olórípa kú rẹ̀ ọ̀rọ̀ olórípa tí wọ́n ṣẹlẹ̀ ń pa rẹ̀ ọmọ ti gán nípa ìsìn rẹ̀ wọ́n lọ àti ìdàmú lásán olùwàkọ́mọ́sẹ̀ mi pẹ̀lú wọlé láti ìdàmú olùwàkọ́rin mi pẹ̀lú rẹ̀ lọ́wọ́ láti ṣe sọ́yẹ láti kò tọ́tọ́ ọmọdé wa lẹ́nu tó pa bàbá bẹ̀rẹ̀ tó bá hàn án lọ́wọ́ ọmọdé أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك